الرحمن الرحيم بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله olùbéèrè béèrè pé tí ẹ̀ bá ní ìwẹ̀ jẹ́nẹ́bà lóòjọ́ júmọ́ tó sì fẹ́ wẹ ìwẹ̀ júmọ́ náà tí yóò wẹ̀ kọ̀ọ̀kan lọ́tọ̀ọ̀tọ̀ ni àbí yóò wẹ̀ ní méjì papọ̀ tí a fi ṣàlàyé dáadáa rí náà ní ìjọpọ̀ nípa pé àwọn jùmọ̀wé olàmá àwọn ọ̀gbà pé ìwẹ̀ jùmọ̀ ọ̀rẹ́ yẹn ni ṣùgbọ́n àwọn alìmọ̀kìkó nẹ́mìnà ló fún ti fèrè àwọn tó jẹ́ àwọn tí wọ́n tó jùbọ̀ àdísù dáadáa tó pàpàjùlọ náà àwọn àpáàwà tó jẹ́ àwọn àpá tó sẹ́ ìlú láìpẹ́ yìí sẹ́fù nẹ́sìn àlàmbáni àti bàbá gbọ́nbáàlì àti bàbá wa Muhammadu Sọ́ọ́lẹ̀ àlòfèmí àtàwọn míì wọ́n gbà pé ìwé ìjọba ẹ̀rẹ́ ẹ̀yẹ̀ ni pàápàá jùlọ láti rí àwọn àníbí àwọn ọmọọṣọ àìlà àmọṣẹlá tánibí sọ pé gúúsù yọ ọmọ ìjọba àti wáàjì fún aláàkúlè mọ̀tẹ́lẹ̀ ìwé júmà ìwé lóòjọ́ júmà ọ̀rẹ́ ló jẹ́ ọgbẹ́ tí bá ti tọ́ba ti màṣọ́ nínú ọgbẹ́ tí ọba ti màṣọ́ tí ó ti bàlágà kì í sọ̀rọ̀ ìfò nínú ẹgbàá wa ni àníbí àwọn ọmọọṣọ àìlà sọ pé gúúsù yọ ọmọ ìjọba àti haqqul wajib ìwọ ni ọ̀rẹ́ ẹ̀yìn tó ní alákòlè máa tẹ̀lé fún gbogbo ẹ̀nà bá ti bàlágà ó jẹ́ kí àwọn àpá àwọn pè ní ọ̀rẹ́ ẹ̀yìn dípẹ́ yẹ́ kí n pẹ́lẹ́ ìsáájú ni pé látara pé àwọn jùmọ́ wùlẹ̀wùlàmà àwọn ọ̀gbà lọ́rẹ̀ ẹ̀yìn àwọn sàlàyé pa lè ti méjèèjì ọ̀nà ara wọn ni pé ta níwọ̀ ẹ̀yọ̀ kan tá dà ní ẹ̀ méjèèjì ṣùgbọ́n àwọn àpá àtúntàlàyé pé ọ̀rẹ́ ẹ̀yìn látara kó jọrin ẹ̀yìn àwọn ẹ̀yìn méjì ò sí tì lónà ara wọn jọrin ẹ̀ bá ti pé méjì kò sí tì lónà ara wọn ọ̀rẹ́ ẹ̀nẹ́fìlà méjì ló ṣe é tì lónà ara wọn tàbí nẹ́fìlà kí àtọ̀rin ẹ̀yìn kà ó ṣe é tì lónà ara wọn ṣùgbọ́n ọ̀rẹ́ ẹ̀yìn méjì kò sí tì lónà ara wọn a máa mú alákòójú wípé tí ẹ bá ní irú ẹjẹ́ ní bàbá yẹn tọ́wájú òjò ọdún òjò ọdún ìmọ̀ àrùn tàbí léyà akójúwe so irú yẹn ìyẹn lè ti ọ̀run yẹn bọnú mẹ́fìlà torí kálọ̀ káwẹ̀wẹ̀ lọ kì í sọ̀rọ̀ yẹn mo tápákọ̀ náà lè dáre lè wọ̀lá gbogbo àwọn àfáà ni wọ́n gbà bẹ́ẹ̀ pé kì so ìyẹn wá ní jẹ́nẹ́bà ìyẹn wá wẹ̀wẹ̀ jẹ́nẹ́bà pẹ̀lú àníyàn pé yìí náà ni ń gbé lọ lọ fi kí ọ ọwọ́ afẹ́ wẹ̀wẹ̀ àìjọ ó sì fẹ́ wẹ̀wẹ̀ ìjì ọláǹfààní kọ́ àìjọ yẹn tó wù rìnrìn ó sì fi láyé pé ìwẹ̀ tí ń wẹ̀ yìí náà òun náà ní gbèrò sí ṣùgbọ́n ìwẹ̀ jùmọ́ àti ìwẹ̀ jẹ́nẹ́bà àwọn àfáà ò lórí ìwẹ̀ pé àbí òun náà ni pé téèyàn bá rómi tó mi ọ̀wọ́n ọ̀yàn téèyàn wẹ́ kọ̀ọ̀kan lọ́tọ̀ọ̀tọ̀ so láti lè jẹ́ kí ìtumọ̀ ìmúrùn kí ọkàn ó lè balẹ̀ so ọkàn ó lè balẹ̀ pé ń hmm, gbogbo méjèèjì ṣùgbọ́n tàbí kó yàpọ̀ wá sómi omi ẹyọ kan náà ní bẹ́ẹ̀ so èèyàn wá dà ní ẹ̀yàn èyí tó lágbára jù tàbá sọ pé ọ̀rìn ẹ̀yàn ọ̀rìn ẹ̀ tó máa ń lágbára jù ra wọn lọ́nà so jẹ́nẹ́bà ọ̀rin yẹn tí ẹ wúwo ju ìwẹ̀ ìjúmọ̀ lọ awádà ní ẹwẹ̀ jẹ́nẹ́bà ọ̀sùdán láti sọ́kẹ́ náà pé ìwẹ̀ yóò mọ̀bẹ́lọ̀ títí jùmọ̀ nígbà tí ọba jẹ́ kómi dé yẹn rí òsómi ń tòsí gẹ́gẹ́ bí àsìkò ẹ̀rùn yìí pé kómi wọ́n dìde látàrí kómi bá ń bẹ èèyàn wọlé léjì láti jáde kó níbi atótónu àwọn fanfa àwọn olùgbà lórí agbọn yìí tòmílẹ̀ òfẹ́ gbọ́ níyàwó aláwọ̀ tààrà Kọ́sọ̀nà. Bẹ́ẹ̀rẹ̀ ní ọwọ́ aláìsẹ̀ ìgbàmọ̀ẹ̀dáwọ̀. Ok. Láti ní ìrìnlẹ́wẹ̀ ẹ̀nàmà àbí ìwẹ̀ ìgbìmọ̀ tí ó bá ẹ̀rí ọ̀nà ẹ̀rẹ̀wẹ̀ tó bá ẹ̀rí ọ̀nà Òun gan lọ́rọ̀ ọ̀hún. Àwọn iléèwé àtijọ́ gangan nù nípìnlẹ̀ tọ̀. Ọ̀nà tí èèyàn gbàwẹ̀ náà ni pé èèyàn lá ní ẹ̀kọ́ òun fẹ́ wẹ̀ tàbá bí àwọn èèyàn tó bóòlẹ̀ tí máa ń wẹ̀ nínú odò yẹn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wẹ̀wẹ̀ lásán wọ́n bá ní àwọn bẹ́ẹ̀bẹ̀ náà ni àwọn sì máa fomi gbó ara ẹ̀kẹ́ wá wẹ̀ náà nù ẹ̀bá sì yẹn bẹ́ẹ̀ mi pé ìwẹ̀ jẹ́nẹ́bà mo fẹ́ wẹ̀ o sọ ẹ̀ sì bọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni yóò ti máa fomi pa abẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ni yóò ti fọwọ́ bẹ́ẹ̀ ni yóò ti sàlùwàlá bẹ́ẹ̀ ni yóò ti bomi sórí ẹ̀ mẹ́ta yóò ti máa fọwọ́ ra gbogbo ara yòókù ìyẹn ló fi jẹ́ pé definition ìwẹ̀ jẹ́nẹ́bà òun náà ni pé kéèyàn ní àníyàn ẹlẹ́ẹ̀kejì wá ní pé kéèyàn wá gbogbo ó sì tó gbogbo ara rẹ̀ tọ́bẹ̀ tí lè kọ́fà méjèèjì ó ti wẹ̀ jẹ́nẹ́bà ìdí mi ti ṣàlàyé pé bá wọ sí ọ̀dá lúwàlà fi àbúrò lọ fi fi ń ọkẹ́ wẹ̀wẹ̀ yẹn lásán wọn lóye lọ́ọ́ fi kí òun bẹ̀ torí gbọ́ náà bá mi ní lọ́kẹ́ yìí sọ nípa pé nígbà tí ẹ bá jẹ́ nìkan tí ìpẹ́ ní jẹ́nẹ́bà pásítọ̀ àrùn ẹ mọ́kò ní jẹ́nẹ́bà yìí ẹ mọ́kò bẹ́ẹ̀ ẹ bá ti mọ́kò bẹ́ẹ̀ tó láti fi kẹ́hùn bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ yòókù lẹ́ téèyàn bẹ́ẹ̀ fi lálùwàlá nínú rẹ̀ kí bálùwàlá yìí ló gbìyànjú ọkẹ́ òun ìgbọ́dọ̀ fáwọn ọ̀rọ̀ ìdínà tó fi wáyé pé gbọ́rẹ́ pé ogun àwọn ọ̀wẹ̀ ẹ̀nẹ́ lọ́jẹ́ pé báyá àtẹ́bí tí máa ń wẹ̀ ẹ̀nẹ́ dáa máa ń wẹ̀ tá sàlùwà lánú rẹ̀ tọ́ọ̀pọ̀ sàlùwà láwọ̀ bá ti já bá ti wẹ̀ tẹ́yìn náà náà lálọ́ fi kí omi ẹ̀dà láìsí ó sì ọlọ́run bá ìwẹ̀ ló kù tí wọ́n wẹ̀ tán lọ́wọ́ abẹ́ta so àbí mo tó tó máa ń jáwé wà lámì ní wẹ̀ ẹ lọ́wọ́ ó ti sàrà látẹ́yìn ní wá ń wẹ̀ ẹ lọ́wọ́ lọ́ba só lọ́ba só irú só yẹn ó ti jáwé wà lá ọ̀já ìwẹ̀ ọmọ abáwẹ̀ lọ ni ọmọ abáwẹ̀ tán lọ́wọ́ àtàlù àlá tàbẹ̀ tí ẹ̀kọ́ ní wẹ̀ ẹ lọ́wọ́ ní ìtọ́mọkùnrin rẹ̀ ń gbéra ní dìímú àlùwà ìwé ọjá ní ọba kí ó tọ́wá rúgbẹ̀ wọ́n gba ohun tẹ́yẹ ọ̀tẹ́lẹ̀ ẹgbẹ́ ọ́sàlùwàlá ó sì wẹ̀wẹ̀ rẹ̀ àlùwàlá tó fi wẹ̀yẹ náà ni yóò fi lọ́kẹ̀ẹ́ lára ohun tí yẹ fi ǹkẹ́ ti jú ní gbogbo tó bá jọ mọ́ ẹ̀sìn iná lọ́ aláyẹ̀ sáhìí ìrìnàlá ọlọ́run bèèrè ti jú ní bí ǹkẹ́ òlúlò ànẹ́bìsálọ̀ aláṣẹ́jọ́ kan àwọn sàárè tí wá sì kọ́ ọmọ ó gbé òun tó kọ́kẹ́ sí àlọ́wọ́ ọkùnrin ó sì rìn kí kóhun ní jẹ́nẹ́bàlá ọba sọ fáwọn sàárè pé mọ̀kánẹ́kùn tẹ́tí wà nínà ní ẹwà ẹwà báyẹn náà bó jẹ́ pé ẹgbẹ́ mọ́sálásí náà nílé rẹ̀ wà apájúlọ ilé ìyàwó Aisha ibẹ̀ náà ló pè ní láàrin mímbàrí òun àti ilé òun rọ́ùsọ̀ tó mẹ́rin adìrì jẹ́nà àyíkẹ́ bẹ́ẹ̀ bẹ̀ẹ̀ pé ní àwọn àyè tó ṣe pé bí àyè àdìjẹ́lẹ̀ lórí ẹni ọba kí òun bẹ̀ tó bẹ lọ́wọ́ bá ń bẹ ọlọ́run bó gbàdúrà rẹ̀ ànábì wà lọ ọwá lọ wẹ̀ àwọn tàbí dúró lórí ìlú náà wíwẹ̀ tẹ́ tó wẹ̀ tẹ́ yẹn náà tàbí tó gbà títì yẹn wá sọ pé wọ̀rá ṣòro yẹ kò tọ̀ látàrí fánibí nínú lórí omi rẹ̀ omi wá ń kán níbi irun rẹ̀ omi ìwẹ̀ rẹ̀ ń kán ànábì dé báyìí wọn ṣẹ̀ṣẹ̀ ti kọ́ mọ̀ mí mọ̀ ọlọ́ọ̀ àkùnwà wọ́n tẹ̀lá lè bẹ̀rẹ̀ tó ti ní máa jẹ́ káwọn akọ́ sálàyé pé ikọ́ ọmọ kò sí lára àwọn nínú súnà ní sọ̀rọ̀ àti lọ́wà náà súnà jọ́kẹ̀ wúwo ni lóbi rọrùn ká sí ikọ́ ọmọ tà kí wọ́n máa pè wá ká gbé fóònù ẹ̀lọ́ gbọ́lẹ́ wà tẹ́lifẹ́ ẹ̀rí gẹ́rájì ni ọbẹ̀ fi hùn báyìí lẹ́yìn ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún mìíràn wà báyìí ó sì fi fóònù sápò báyìí ó sì ọ̀rọ̀ àkùbà ọwọ́ bẹ̀rẹ̀ alhamdulillahi rabbil alamin ọwọ́ ń pè ọgbọ́dọ̀ gbé mọ́ ṣùgbọ́n ọ́sẹ̀ kan ọmọ ta ọlànfààní fún ọsọ̀rọ̀ òṣèlú tó bá fẹ́ ṣe òṣèlú gbẹ̀ torí bò wù tí kò sí lára àwọn kò sí lára àwọn wàhálà ọmọ òun àtọ́ máa ń pọ̀ gan ẹ̀rí pé lápàlọpọ̀ gbàtàrí yàbáṣe gọ́mọ̀ tí àwọn àṣẹ máa sọ pé jẹ́wò ṣùpò lọ́kọ́lẹ̀dì ṣùdò lọ́kọ́lẹ̀dì tàrọ́ọ̀sù kìníkà kìníkà ẹ̀tọ́ sọ fún dáadáa májì sọ fún yẹn wọ́ kẹ̀kà táà máa ń sọ yẹn látàrí pé mọ́sálásí ti létò díẹ̀ ẹwà kó yí èpè kò sí pé wọ́n fàlà táwọn sàrí bá ṣe dúró yẹn owó kọ̀ọ̀kan là níbi owó náà àní ó mọ̀ gàrí lápàá ó mọ̀ wò wò lọ yóò wo oró kọ̀ọ̀kan lọ ró náà báyà tó ró 100 tó gbé lùmọ̀dínà wọ́n sára sí kan sí bẹ̀rẹ̀ ni owó òyìn báyà tó 100 yóò wo ogbó ẹ̀ lọ ó tó ti gbé wá bọ́ sáyé tó lè ráfẹ́ nítorí máa ń àwọn èèyàn tó máa ń fọkàn balẹ̀ pé wọ́n bá sì fọ́ ọmọ ẹ̀rọ láàrin ìṣẹ́jú máa wọ́n lè má ti gbé wù lápájú lọ́jọ́ yáfà ọmọ orí kọ́ mọ̀ pé ó wú ọlọ́kọ̀ ọ̀kan ẹni ọba yọ ìyá ta yóò ti àyà rẹ̀ sínú ẹni ọba rọra yọ ọta yóò tì sínú ẹni ọba yọ sẹ́yìn yóò tì síta pé kó ń ṣe déédéé pàápàá jùlọ kókósẹ̀ wọn kó ń jó kóra wọn torí pé tí kókósẹ̀ bá ti kóra wa bákan náà láti jọ nẹ̀rú lòdì ráì yàtọ̀ sí ọmọ níta tí kókósẹ̀ bá ti jara wa sẹ́ńtà wọ́ sẹ́ńtà dáadáa tòló jẹ́ pé wọ́n máa ń sábà fẹ́ jẹ́ kí kókósẹ̀ yẹn ó fi ara wa dáadáa tó alimohim òun náà ní ibi tá a ti lọ òun lọ́rọ̀ jẹ́nẹ́bà tó wá jẹ́ pé bóyá ọ̀rọ̀ jẹ́nẹ́bà bá rí báyìí ní òṣìṣẹ́ náà ọ̀dọ́ ọ̀tá àlà àmàlẹ́gbẹ̀ẹ́ Bẹ́ẹ̀jẹ́ kí mo rí àdì. Ìwà ìgbà tí ó ń gbé ìgbà lọ́wọ́ ní ọjọ́ ìrọ̀lá àti wọn àti gbọ́ ìwé ìwé ìdájí ìmọ̀ àti ìwé. Tábà ti wọ kúkú tàbí sọ́ọ̀sì. Kó tó ti máa wọ̀ á làlùwà lá. Ẹni pé á tàlùwà látán. Tàbá lùwà lá ń bẹ lára wa láfi wọ̀. Ìgbà yóò tó bá ti ájẹ́ fálùwà làwa bá já. Àwa fẹ́ sálùwà lá. Tàbí a fẹ́ sálùwà lá lórí àlùwà lá. Méjèèjì náà ní bẹ̀. Àlùwà lá lè má jà tí a kí wọn lórí ìtàn àlùwàlá lórí èsì ìjà abẹ́ kí wọn á sùn aláǹfààní ká sàlùwàlá ni àlùwàlá lórí àlùwàlá nù aláǹfààní tàbí bẹ́ẹ̀ kọ́ àlùwàlá wa já kó fún yẹn bàtà aláwọ̀ yẹn wá ń bẹ lẹ́sẹ̀ wa tàbí sọ́ọ̀t tàbá tí wọ́n ń sàlàyé tàbá ti débi ẹsẹ̀ á tẹ̀ méjèèjì á pa ọ̀ ìlú bá máa dùgbò báyìí ara omi tí fẹ́ràn wà ní látọ̀rọ̀ àti pa orí rẹ̀ lẹ́ẹ̀kan láti pa ẹsẹ̀ méjèèjì wọ́n bọ̀ tàn wà ìlà lẹ́ẹ̀kan ṣoṣo ìyẹ́lú títí àbáwá ilé sọ pé tọ́wọ́ ikú bóyá ẹ̀sìn yìí láti ìlú ní bá máa fi ń ṣe é ṣe ìpẹ́ ogún orí làbá máa fi ń ṣẹ́sì yìí ìbá sọ pé dípò náà fi ń fọwọ́ pa orí ẹ̀ kúfù àti sọ́ọ̀tù ìsàlẹ̀ ìgbẹ́lẹ̀ ẹ̀ká máa fi pa tó ń tẹ́sàlẹ̀ ní ọdọ̀tù

ọkàrà fọ́ ọpa orí rẹ̀ lásán lẹ́ẹ̀kan ṣoṣo tó ti yé so bàbá ajó nílé odidi ọjọ́ kan ni wọ́n fún wa káàkiri síbẹ̀ twenty four twenty four hours ìwé ta bá lóko ojú ìlàbá ṣe ó di àsìkò ojú ìjọ kejì tá a bá ti bọ̀ ó tó di pé ọ̀gá ń sùn tá a bá ti bọ̀ ọba ìpa bá jẹ́ arìnrìn àjò wọ́n fún wa láǹfààní ẹ̀kọ́ wà lẹ́sẹ̀ rẹ̀ lẹ́sẹ̀ wa ó di di ọjọ́ mẹ́ta seventy two hours

Ibi nípa tí ń bèèrè ẹ̀nà owó ẹ̀yẹ ìgbàgbẹ́gbẹ́ àìsí lọ. Ṣùgbọ́n ti bẹ̀rẹ̀ rárá o tó lẹ̀ gbogbo ní ilẹ̀ àfikún oṣù. So, kí a bá bá rẹ̀ náà àwọn condition yẹn lápèjú rẹ̀, ó wá sí ìrìn àjò, ọwọ́ sọ́ọ̀sì ọwọ́ kúkú, ìgbì ọjọ́ mẹ́ta, ìgbẹ̀ tí ò ní wọ̀. Tọ́jú mẹ́ta bá ti pé 72 hours, tó wáyé sí áṣì lọ́wọ́, ó di áṣì jọ kẹrin, tọ́bá wà ní ìrìn àjò lásán wọ̀, ó di áṣì jọ kẹrin, ọjọ́ mẹ́ta ìlú tó pé Nígbà tó mẹ́ta ẹ bá wá pè, àlùwà láàrin òfin ìjà, ọlọ́mbà ní ọmọ akéwò. Ṣùgbọ́n àlùwà láàrin wá sí ìjà ní ṣáà lápẹ̀tì Bọ́bá wá ń sàlọ̀ lọ́tọ́ ni. Dọ́jọ́ lọ́wọ́ akẹ́kọ̀ọ́. Tó ti yẹn ni pé lẹ́yìn ìgbà tí ìgbèsí bá tún sálùwà láàrin ọ̀bá sí tọwọ́ abẹ́ sàlùwàlá tàbí kò dé ìjáde ọbẹ̀ sàlùwàlá ní ọwà yìí kéde ìbàdàn táìpẹ́ nílé ní àlùmùkí ìtọ́wà nílé lọ́jẹ́ ìpèsè ọjọ́ péré ní àwọn ìgbìmọ̀ ọjọ́ ìsàlẹ̀. Bẹ́ẹ̀ ni ẹlòmú, títà ìgbà tó sábà láti sí ọ̀nà àǹfààní fọ́nmà tó náà. Ìgbà tó ti gbà ní ọdún àwọn agbègbè bẹ́ẹ̀ náà mo ti pàjá ọ̀sẹ̀ tí mo ti pàjá wà ní ìdákẹ́jẹ́ àti pé àwọn onímọ̀ ẹgbẹ́ náà ti máa ń wo ìṣúra lẹ́yìn pàjá àwọn onímọ̀ àti Bí màá mo bá lẹ́nu tẹ̀lé tó ń gbóhùn sókè kí o. Àmì mẹ́ta ni ìyọ́bá òwò àtàwọn mẹ́tẹ̀ẹ̀ta.

ṣùgbọ́n lè jẹ́ tí wo ní gbọ́ èmi ṣe ń tọ́wà lẹ́gbẹ̀ẹ́ wa ẹnu wa náà kẹ̀ máa ró etí wo ní gbọ́ wọn láti ìmáà sọ pé alhamdulillahi rabbil alamin arrahmanir rahim a máa sọ ẹnu wa náà kẹ̀ máa yí etí wo ní gbọ́ gàǹgà gbẹ̀lẹ́ ẹlẹ́ẹ̀kẹta tí ó pẹ́lẹ́ làzábà ń gbé pẹ́lẹ́ sí àwọn nàìjíríà òun ni ká máa gbọ́ lórí rẹ̀. tọ́kẹ̀ lè tó ibi tí máa fi ń ta yẹn ọkàn wa ń tẹ̀lé ojú kà lọ. alùpàpà wa kà torí pé kò dídé ń ká yẹn náà gbogbo náà lọ́ bó bá ṣe fẹ́ ló ti bá jà lórí tẹ́sán báyìí á gbà á mẹ́rin ọmọ bẹ̀rẹ̀ ṣùgbọ́n látara pé ìṣòro tó ní bá wa lọ́dọ̀ tí wọ́n bí ájì àmú bẹ́ẹ̀ àìmọ́nà àti ọmọ ìyàwó ìkẹ́ǹkẹ́ tó gbé ẹkú ẹgbẹ́tẹ́ kí láàjẹ ó lè jẹ pé lórí ìgbẹ́ tó gbé wà lórí ìgbẹ́ ó lè jẹ sí ìdílé ọ̀kadà òòrùn sí ìdílé wà tí ó ti máa lọ pé ọlọ́lọ́ ìgbà tó bí sí gbogbo ọjọ́wà wẹ̀ tí máa mú ìsálá ọkẹ̀rẹ̀ ìlú bẹ̀. so látara ló yẹ gbogbo ẹ̀kọ́ kó lè bá àwọ̀ lórí ìdí nìyẹn ní máa ń gbé ká ìkó náà wọn kà ọ̀pọ̀ tó kí ìròyìn gbọ́ ohun tí ẹ̀rọ ìṣẹ̀sùn lè lé dídí ẹ̀ sí tọba ṣe bẹ́ẹ̀ ìmọ́lá pé òun jẹ́ jẹ́ ni tọba ṣe á ṣe ẹ̀sẹ̀ tí máa bá ti mú ṣúra ní ara ọkọ̀ máa fi kí torí pé àdéhùn lọ́kẹ̀ tí wà fún yẹn pé láàsàn lẹ́sẹ̀lẹ̀ mọ́ lámùyá pàá ó kù mọ́ ìfìta kò sí òun pẹ́ ni yóò jọba ka ọmọ ìfìta tí fi ẹ̀yẹ sọ́dún padà àlẹ́bí ni ó ti wù. Ìlú aláàbò pé ká má jẹ́ kí tí wọ́n gbọ́ pé sí ẹ̀lò mi pé tàbí kan bá ní ká

Dúgbò tó pé bàbá máa ta fàájà, a ti fi ara ní. Àwọn náà wá tẹ̀lẹ̀ fàájà ti wá. Á yìí jìnà bí ẹ̀. Lúpọ̀lọpọ̀ àwọn afá lọ́bẹ̀ ọ, ṣùgbọ́n yìí jìnà bí ẹ̀. Tó gbé ọjà ètò ohun ẹ̀rọ lẹ́gbà tó fi ara ní tẹ́. A wá sí ìpínlẹ̀ fàájà. A tọ́ àṣà mi ilé náà kó láti tó. jẹ́ jẹ́ láàkà sóra lọ́wọ́ wò ṣúgbà tààrí àmú ẹnu pínlẹ̀ àmá ń bá tó wù fún ìjọ bábá ti wá dé ṣúgbà táwà rẹ̀ mú ta ṣùgbọ́n mà já tọ́nà ọba iná gẹ́ẹ̀kì sí ṣúgbà táì ní máa mú ta fáànù ìrùsọ ẹ̀ torí pé inú súnlẹ̀ máa ń bẹ̀bẹ̀ yí máa fi máa ń jẹ́ gbọ́ sóra tó ń kálẹ̀. Lápẹjú ìjọ bẹ́ẹ̀ ọ̀sàmà ìwọ̀ṣàmùsí Ọ kuma na ba su mata wannan hali da jalla hawa wasu za su shamsu ne shalom ba man sai dai na ko man sai dai na ko sai dai zama man sai dai sai ko Allah ba su wugo ta masu kasu da kai kole ma ne ke yayi ko mu da ne wani tsara ne sai dai ma sai ko to nígbà tá a tún máa ń wà àgbà ó jẹ́ máa ń àgbà ṣe nígbà àwọn máa ń ṣe bẹ́ẹ̀ bàbá yẹn láti bàbá yẹn nù àwọn tí máa ń mójú tó ṣe lẹ̀ náà wọ́n máa ń fi ilé ìwọ̀n láti ká wọn sọ̀rọ̀ àwọn ká àwọn ilé wa nínú àwọn ọmọ àwọn tó jẹ́ súdé ọjọ́ máa tẹ̀lé àti ìjà ilé ìjọba ni tó fẹ́ mi ní ìdàtí ìlànà tó wọ̀ so ilé wa máa ń lu súnmọ́ ọ̀rọ̀ láì tó ń gbẹ́ pẹ́ mọ̀ pé ọ̀dọ́ ló ti wá yàtọ̀ lágbàdà láì fún ọmọ kì ìjọba jẹ́ gbàdàgbà àwọn ọ̀rá ni ó ti fi yé ẹgbẹ́ lọ́wọ́ sọ́wọ́ aláàkẹ́lẹ́ ti tẹ́lẹ̀ lè gbogbo ẹ̀ ṣùgbọ́n àwọn kókó ọdún wa ló dá sí lọ́gbọ̀n ìjọba tó sì ní ti máa ń pọ̀ ká gbogbo wa dá wa ní ọdún tó wà tọ́gbọ̀ tó súnra táyì ó ní ó kéde jẹ́ òun ọ̀yí pé ẹgbẹ́gbẹ́ àpọ̀ bóyá ìyá tó ní àti wá ti pé láì tí wọ́n pè wọ́n lè jẹ́ pé ìwádìí pé ọmọkùnrin rẹ̀ wọ́n wà ní àárín ṣé ó ní àǹfààní àti ọ̀kí ṣé ẹni pẹ̀lú bá jẹ́ bẹ́ẹ̀ jẹ́ ó ní àǹfààní nàìjíríà lérè tètè ti pé ọ̀rọ̀ lórí àwọn apá yìí ọ̀pọ̀lọpọ̀ mọ́ sí ìlànà lẹ́gbẹ́ ìjẹba

aláǹfààní ọwọ́ gbàdúrà ìjọba bá ti rí àkéèjì tó gbé kí òun wọ́n pé kápẹ́ náà ń dákejì kápẹ́ ní ọ̀dọ́ dáadáa máa mọ̀ pé máa mú táwa rí yẹn máa mú lè máa dùn àbí kí máa mú pé ọlọ́run tó gúnlẹ̀ láyọ̀ ní ẹlẹ́ àwọn tẹ̀jìdì wọ́n máa kíyè sí nílẹ̀ kan ló mú owó sáà fúnkẹ́ kótó dáadáa ẹ̀sì rí orin jókòó dáadáa náà tẹ́lẹ̀ tó nígbà wọn máa mú mi bẹ̀rẹ̀ pé táà bá ti gbé mú owó sára sí ẹ̀rẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ mọ́ tó wọ́n mọ̀ pé wọ́n táwọn fáyọ́sì tí ó jẹ́ fún ìyàbá akọ̀rọ̀ àti ìjọba àti ìkọ́sí ìlú pé èyí ń kọ̀ ẹ̀sìn máa ń tọ́bá jẹ́ ẹjọ́ bá gbé yẹn bá fi ń kọ̀ ẹ́ tẹ́wọ̀n bá jẹ́ èyí tó ń kẹ́ ìgbìmọ̀ bá ní ṣe ṣùgbẹ́sẹ̀ pé gbogbo ẹ̀ àti ṣe rẹ̀ ní ọlá wa tó lọ sí ọmọ agbó ọlábẹ́ ní ìtọ́ ọlọ́mọ ọgbà lọ́mọ ọgbà so alimọ̀hẹ́ so kí ẹ̀ bá rí ohun tí ẹ̀ ń lẹ́ ṣàtúnṣe níbi ìṣẹ́ni tó rí kódà tí máa ń wọ̀nyàn máa bí lọ́mọbìnrin ní bí ń kura ìgbogbo ọjọ́ pé láàrin àjọ ń dùn kọ́dà tó bá wà ohun káfẹ́ nínú olùpẹ̀ máa ń gbé gbogbo adẹ́dá fún ọba àti ìtàn òkè báyìí ìdàgbàsókè òun ti gbé lọ́rùn gbà ìdálẹ́ àtìlẹ́ so níbi tí ọ̀rọ̀ jẹ́ lẹ́bàá yìí ní ọjọ́ ìlẹ̀ lọ́wọ́ á di àsìkò ṣúgbì wọ́n ti fẹ́ gbé odó ìyẹn ti dùgbẹ́ náà bàtà ṣé nǹkan kan wà pé pé ilé òkú ò lè bàbá náà tọ́pọ̀ fẹ̀mẹ̀ ní ilé ìjà kò sí àwọn àpá àtẹ́tọ́ wà ṣáà wọ́n sàlàyé nípa pé tí bá wo kó bẹ́yà èyí bá jẹ̀ náà kó máa ní táyà máa wọ́n jọ lọ pé ohun tí ó lè bíọ̀ sí máa ń kà ní jù náà. pé tí ó tàbí ara ni

ìbánàbí ní jẹ́nàbà nígbàtí òní náà bá yàwó yàwó níyàwó rẹ̀ lẹ́ ìtumọ̀ bí òní ti níyàwó lẹ́nu tó ti yé tọ̀ èyí bí ìgbàjì alẹ́sọ́kẹ̀ yíwá ní ìjọ́sẹ̀ tọ́kẹ̀ tó yíyàwó rẹ̀ tó ti pè wọlé ó ti dé tó ti tó ti dé tó ti bá wọn láti ẹgbẹ́ rẹ̀ ti sọ pé nítorí wọn pé ẹrú bí jẹ́ owó yìí àpọ̀lù sí wọn ìṣúlé o ìtumọ̀ rẹ̀ ni pé ìgbà tí wọn bá dojú wọ́n máa tẹ́ mọ̀ gẹ́gẹ́ ọkọ̀ padà alẹ́ ihun tó rí lára ẹni ẹ̀ lára ìyàwó ìtumọ̀ ilé ní pé ohun tó ṣẹlẹ̀ sáwọn sí ọlọ́wọ́n bá ó ohun tó ṣe ilé ìmọ̀lára ogun ìkẹta ó sì padà wá ní wàá gbọ́ mọ́ta lára rẹ̀ tàbí ìyàwó abẹ́ ìwà àjọ wípé ìníṣọ́ náà tẹ́ ìní àti ìní àti olórúkẹ́ mi láti ìjọ òwe papọ̀. ìyàwó ẹ̀ta tó fẹ́ jẹ́ lójú wa nìyí tọ́pá fẹ́ ìní àti ilé ìjọ máa ń ṣe bẹ́ẹ̀. ẹ̀wọ̀n gẹ́gẹ́ bí àdámọ́ òbí ìyàwó ẹ̀ta fọwọ́ kojú ọkọ̀ ọdún ẹ̀wọ̀n kó àdámọ́ òbí lọ́wọ́ ẹ̀ tó jọ́ ọ̀fẹ́ sókójú ti ti tó ọlọ́run ọba. Ọlọ́run ọba ètò bínú lórí ìjẹ́ tó bá jẹ́ òdodo. Títún kí ilé àbá sùn tó bá rí ohun lọ́pọ̀ ìgbà máa rí ojú àlá sí. Sóhun ní ọlọ́wẹ́wẹ́.

tọkùnrin àtòbìnrin bá tẹ̀jọ́ ṣe rí lásán tí wọ́n máa ń pọ̀ ní tọkùnrin lọ ní tó bá bẹ́ ọkùnrin lè fẹ́ tutù tí ó máa yọ tí wọ́n tún máa ń lágbára jù lẹ́yìn irú yẹn wá ní ìwé òru mi lọ́fọ̀ọ́bẹ̀ ojú ara ẹ̀ oúnjẹ ọlọ́run ní pé títà wọn ní tó wà áfíríkà tí wọ́n pọ̀ wọ́n sàrẹ́ àwọn ìgbìmá wọn ní pé tàwọn obìnrin pọ̀ wọ́n máa ń ṣe ìdí látara bẹ́ẹ̀ ó àbíjì ìdílé ìdájọ́ tí wọ́n fẹ̀ jẹ́ white tí wọ́n jẹ́ tí wọ́n wà kọ́lọ́jì ó súnmọ́ yẹ́lò súnmọ́ pink tí wọ́n súnmọ́ tó látara ní òun wáyé ọ̀rọ̀ tẹ̀lé àbí ní ìgbìmọ̀ láti tí ẹ̀ bá ti sùn láti ẹ̀ bá ti sùn ọ̀dọ́ ọ̀tà ẹ̀ bá ẹ̀ bá ẹ̀ bá ẹ̀ bá ẹ̀ bá ẹ̀ bá ẹ̀ bá ẹ̀ tẹ́lá fẹ́ mú mi bísímìlá bísímìlá ìlàsán ìlú àwọn ọmọ àbúkò tí a wà máa ń lọ sí bísímìlá kí a bá ti pé kí èèyàn lè dé ìlú tọ́wọ́ ẹgbẹ́ ìyàbá fẹ́ jẹun ẹgbẹ́ tí ó jẹ́ rẹ̀ ní wọ́n ti ní wọ́n mú mi bísímìlá ìdí jẹun ti kọ́ fún àwọn ọmọ pẹ̀lú ìgbé ń gbèyàbá fẹ́ mú ẹlòmíràn máa bẹ sí máa ń fúra rẹ̀ wọ́n àlá nígbà tó jẹun lọ́wọ́ lọ́wọ́ bísímìlá ọfẹ́ mú mi ó ti bísímìlá gbogbo ìgbà lọ fẹ́rẹ̀ ẹ̀jẹ̀ bísmìlá ọdún fẹ́ mú ní bísmìlá àti bísmìlá ẹ̀ ọ̀kan ní kọ́pà rẹ̀ ní kọ́pà rẹ̀ tó ti àti ọba jẹun fẹ́ alhamdulillah ìlẹ́dí ẹ̀sọ̀ amami ọ̀rọ̀ sàkọ̀ ní ilé ìdíwọ́ ìhàwọ̀ nínú wọ́lá púpọ̀ nínú òbí ẹ̀sìn Thank you.

pèsè Bákan méjì ni ọba yìí bẹ́yà nígbà kan ní ààbò ìlú kan fi. Wọ́n ní èsì ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú rẹ̀ sì sọ́dọ̀ ṣàtọ̀ òun rẹ̀ lára wọn ìlú Ìjẹ́ ìwé náà ti rẹ̀ nítẹ̀rẹ̀ ẹni tẹ̀mí náà fún alájẹjá tó yẹ báyìí lára ẹ̀dá ó ti kéré jù ẹjá mú yẹ báyìí gbogbo ìdè ìdè sí wọn ní àyè táyì sí adájọ́ ìdè irú yẹn ó ti sílẹ̀kùnlẹ̀ fún omi ìgbàjẹ̀ ẹni torí pé gbogbo wọ́n àwọn ẹ̀yìn ìgbìyẹ tó tó káwà alágara tó dá alágara láti ẹni ní ẹgbẹ́ tó fún òun lówó ìrọ̀lẹ̀ lówó yẹn tí ẹ̀ bá fẹ́ rí jẹ́ ò ní kọ́ máa lé ọmọ kẹ́kọ̀ọ́ ọmọ ìyọ́má ti yàn látẹ̀fẹ́ ìgbé ọkùwọ̀jẹ́ ò ọkùwọ̀jẹ́ ò ọba ti rájì ilé àwọn irú àwọn tẹ́lẹ̀ owó ilé ìlú owó tọ́lọ́run àwọn ọmọdé òṣòwò òṣòwò òṣòwò ìrọ̀sìn òṣòwò ìgbé tòun tó tẹ̀lé wa sí ni pé àwọn owó kan lọ sí ẹgbẹ́ bí ẹ̀fẹ́ ní ìlú níbi lówó ti ìwé gẹ lówó ti èyí tó náà tẹ̀lé áhárí sí ilẹ̀ orí ṣe ẹni tó náà bá orí ṣe òun ni á jẹ́ àwọn ọmọ inú ogun tó ní lè pa alẹ́ pátá tọ́lọ́ bá ní pé orí yẹn ṣe ìyàwó ọ̀jẹ̀ ọmọ ọ̀jẹ̀ nínú ojúṣe àkọ́kọ́ yìí tí ìwé ìdìbò ń kọjá abẹ́ sàrà làwọn ẹ̀ta lọ́ọ̀gbà tí òkèlè tí ẹ bá ń fi sí ẹnu ìyàwó èèyàn sọdà kan sàrà èyí sàkégbé ṣùgbọ́n èèyàn gbọ́dọ̀ bí ọjọ́ tí èèyàn méje kọ́dà tí ẹ̀bẹ̀ méje ó di bèbè wọ́n ti ń jẹ́ mọ́ tó tí ẹ̀bẹ̀ ìdìbò dúró náà rẹ̀ èèyàn máa fi mọ́ ń fi sí ẹ̀ lọ́rùn bí èèyàn rí èèyàn transfer àìsèkì lọ́wọ́ bọ́ yẹ kó di fi sí ẹ̀ lọ́wọ́ lọ́yà ọ̀pọ̀ wa ti tó yọ̀ọ́ sáré fún mi àtúntàgbé nígbè nígbà gbogbo lọ́wọ́ ọgbọ́n fún iṣẹ́ kan bí wọ́n ní gbẹ̀ngàn lọ́wọ́ bá dé ìbáyìí nígbà ìgbà yẹn lánàá wọ́n ìlànà ọ̀gá náà tó ó dìgbà tí àwọn ìyàbá tó wá pọ̀ tó tó rí ibi tí ó fi gbéra wọn tòun tó yẹ fún ọmọ máa ṣe tí àwọn ìyàbá tó ń gbé láyà ní àwọn obìnrin bẹ́ẹ̀ lọ́jọ́ pé ẹgbẹ́ ìgbé bọ́ bá fẹ́ tẹ̀lé lọ́sẹ̀ máa bí ibi lábúrú ní ìsọpọ́kọ̀. Ilé ìdòjò sọpọ́kọ̀ rẹ̀ lọ́ à ìrìnàjẹ̀dẹ̀ ilé tí wọ́n bẹ̀rẹ̀ bí ẹ o. Ìrìnàjẹ̀ ọwọ́ ó dàgbègbè ń bẹ lọ́rùn rẹ̀ gidi. Ní àbá sọ nípa ọ̀bẹ̀ yàrá yìí, lọ́kà ìpé òbí náà ti wà nílà ó fi owó oṣù kúrò. Ohun tó ń rẹ̀ ń jẹ, aṣọ tí ń wọ̀ lọ́rùn rẹ̀ nìyà. Irú ọkùnrin ìlú ìwé láti kò fẹ́ lọ́mọ tó kọ ní sí tójú ṣe yàn gbé kó ń gba one hundred and fifty thousand fifty thousand ní lọ́rùn sí ọmọ mi. ní bí tò kò ní bí tò ṣùgbọ́n tó ní ilé mọ́ tójú

Tẹ́lá ti tẹ́lẹ̀ pé lọ́wọ́ wa ń gbà lọ́wọ́ sí ìrìn àlọ́ fún ìgbà wọn fọ́ọ̀tì wọ́n ń èjì. Fún ìgbà. Síbẹ̀ náà, ọlọ́gbọ́n bàbá ìbáta lóhùn. Ọwọ́ lè jẹ́ pé ọmọ rẹ̀ tó ń fi jáde sùkúù sí lọ sí ìfọ̀ àwọn. Ti ń gba nine thousand. Òun náà tẹ̀ tún múnú nine thousand bí àdéhùn fún dájú ní fún two thousand bẹ́ẹ̀. Two thousand wà lágbàá ìtàkùn tó wọ́n So don't I want to. tó jẹ́ pé àwọn tí ọlọ́run bá in ti ń yàgbà ìta ní ìtẹ̀lé ayé wọn àwọn tíṣà kí lọ́fà yọ yọ pẹ́ẹ̀nì tí mo jẹ́ ọ̀dẹ̀ lóṣù tẹ́lẹ̀ máa yọ pẹ́ẹ̀nì tí ń táà ní lóṣù àṣírí ọlọ́run lábẹ́ I àṣírí àrífìkì lábẹ́ jù àìyọ má yọ pẹ́ẹ̀nì ní ọbẹ̀ ẹgbẹ́ Your sí yọ pẹ́ẹ̀nì ó kẹ̀rí pé gbèsè náà lọ́ máa jẹ lóṣooṣù lóṣooṣù lẹ́ máa So what about bá fẹ́

lọ́gbà lóhùn tí wọ́n ti lé ní owó ìgbà tàbí lọ ṣe jẹ́ títà tí wọ́n ti lu ayé rẹ̀ lókun owó ìgbàlódé tí wọ́n á kó fún owó tó ní ṣùkú ẹ̀rọ àdìgbò náà kọ́. Ìdílé ní wọ́n kọ́lé bọ́lá ọba abẹ́rẹ́ bọ́lá ọba abẹ́rẹ́ kẹ́kẹ́ kọ́lé. Pláàni ọba ti pláàni ọ̀rọ̀ ọlọ́run ó sì fi lábẹ́ ọlọ́run ó sáré. ana ba da